dàrún o akílódé mo wà lórí náà. ó ti lọ ni oh my god. òun ní ọlọ́run ẹ̀yìn yanu rẹ̀ ló ti pé wọ́ ó wọ́ láwọn èrè ìmọ̀ ọlọ́run o kò sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóore. dídán ẹ ní gbogbo yín bá wò ó ìdí rẹ̀ ìgbógó jọba rẹ̀ báyé jì lọ. Iṣẹ́ rẹ̀ ló máa rí. Èmi aláṣẹ mi, ọmọ mi aláṣẹ mi, gbogbo fòlù wà ọkàn mi. yanu rẹ̀ yóò ti ṣe wọn. Ó wá pẹ́ láwọn èrò mímọ́ lòrò kò sí jẹ́ mọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Bí wọ́n jẹ́ ń wá màmá Bọ́lá rẹ̀ lórí bíbá ìdá rẹ̀. kí gbogbo yín jó bàtẹ́ wò ojú rẹ̀ kó jọba rẹ̀ báyé sí i lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn yóò fún olùkọ́. òun ní ọlọ́run mo fẹ́ connect ẹ̀ jẹ́ ń wá màmá bọ́lá rẹ̀ gbogbo wá dúró mo fẹ́ wá màmá bọ́lá rẹ̀ i come back ṣé o ti bá mi cross pose ni ṣé o rí sáàmì jẹ́ rí òkan did you see. Yeah, wow. ọba ògo òun ni ọlọ́run má má jẹun ó látọ̀tọ̀ ẹ̀fẹ́ jábọ́ sílẹ̀. àwọn blanket wà lórí bẹ́ẹ̀dì ẹ̀yìn four blanket on your bed Please fold them ẹ̀yọ́ kan ti tó o ò tẹ́lẹ̀ blanket gbogbo náà torú mú náà àti ìwà nínú winter náà. Èmi gan blanket yẹn mo kàn fold ẹ̀ ẹ̀yọ́. Olùmọ̀bí sọ pé ẹ̀yin ọba ògo òun ní ọlọ́run ẹ̀yin jọ ẹ̀yin ẹ̀yin ọba ògo òun ní ọlọ́run yìí fún ṣẹ́yanu rẹ o tí ó di èfé wọn. mo fẹ́ wá màmá bọ́là rẹ lórí rẹ mo ni mo lè gbé kinní sí. àwọn àwọn àmì ọmọ mi ń ṣe oúnjẹ lọ́wọ́ ó yẹ kí n máa ṣe ni bó ṣe ti ń ṣe látẹ̀kọ́ yẹ kí n ti máa revise kí n ti máa televise ẹ̀ my baby she's cooking. iná yẹn tún láì púpọ̀ jù lójú mi ojú mi wá. ẹ́ no mi fẹ́ fóònù mi fóònù mi gangan fúnra rẹ̀ ó dàbí LG àbí LD LG ni àbí LD sd tó máa fi bò sójú wò ṣó ti rẹ̀ tó máa 3d tó máa máa jẹ́ kó ẹ yo ó dàbí ó ṣe rí nìyẹn. I will use this for. Ṣé mi ṣé which one ṣe àjàbó ti wà ti down? This? Yeah. It's down. Yeah. It's down. Mo dẹ̀ fẹ́ mo fẹ́ kọrin mo fẹ́ jójó màmá yìí. Màmá Bọ́lá rẹ̀ ẹ̀yin ọba ògùn fún onífòòlù yẹn mo fẹ́ jójó màmá Bọ́lá rẹ̀. WhatsApp. I sent to myself. The something? Yeah, just in case. I want to check Mama Bolare. What is this? Oh, sorry. Eh? Is it good? Oh, yẹ kí n kọ ẹ̀yìn ọba ògo ló yẹ kí n fi sí ah, ẹ̀yìn ọba ògo mi ìmọ̀ táìtù yẹn ṣáà. Okay, you can search for me. Remember the first shot. I love you, darling. Wo ilé mi bó ṣe fẹ̀ lórí báyìí kó má lọ da gbogbo nǹkan lórí báyìí. Ó lè fẹ́. Ṣé ló fẹ́ ó ṣe ẹ̀yẹ mọ̀? Ẹ̀yin ọba o. Màmá Bọ́lá rẹ̀ ẹ̀yin ọba ògo ó ti rí mo máa ń láìkè ẹni ọba ògbó níbo ni kíní mi wà kò kíní yẹn kò ṣe tí ọba ti ṣe connect mọ speaker mo fẹ́ kó down disconnect yay oda where is my speaker um, oh ó ti ó ti connect bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó ṣe díẹ̀ ó yá. Yeah. Hallelujah. Hallelujah. Fún mi ní microphone. Okay. Òun tó ń jẹ ní kíṣìn. Kí ní bàtà gbogbo ló wọ ọmọ mi? Ẹ̀yin ọ̀pá ògo òun tó di ó máa tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kì í fún iṣẹ́ ìyanu rẹ̀ ó èrò bí mọ́ lọ́rùn ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lórí ẹ̀yin áńgẹ́lì mímọ́ ẹlòdùrù kí gbogbo yín júbà tẹ́wọ̀ ojú rẹ̀ kí gbogbo ọjọ́ bá rẹ̀ báyé ṣe yí lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ yóò máa yìn fìbùkún fún olùwà ọkàn mi àti orin àyùbá tá a bá fẹ́ mú sọ ní bàbá sàn ní. ẹ̀yìn fún ìràpadà. mi padà lọ́wọ́. ọ̀dọ̀ rẹ wọ́tawọ́sàn tàdáríjì tàlàbà Father. Thank you, Lord. Thank you, King of Kings. Yes, Lord. Thank you, Father. I can't thank you enough. Hmm? I don't know. Okay. Go cook it for, for us. I will show you how you're making it. Love. You know, I'm just praising the Lord, okay? Don't feel bad. Okay? I'm praising God. God is wonderful. I'm praising God. Ṣé kò tọ́pẹ́ ni? iṣẹ́ ìyanu rẹ̀ yóò ti fi wọ́n. Ìyọ̀kọ̀ láwọn èrò mímọ́ lọ́rùn kò sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lórí. Hello. You open it already? No, no, no. Power auf. Power auf. bóyá kò ṣe àgbàlá power off méjì ó lò ní bátìrì ẹ lò ṣé ṣàjẹ ṣàjẹ mẹ́rin ó ti ta ó ti lò ní. wow wow we pray.

wo jabare isere yamani isere yamani ki wo olúbà tẹ̀wò jù rẹ̀ bí gbogbo ọjọ́ rẹ̀ káyé tì í.

jáde pátápátá bẹ́ẹ̀ ni ọmọ mi rí bẹ́ẹ̀ ni dáàdi mi ìdílé mi àwọn ọmọ àtàwọn ọkọ gbogbo ẹni tó bá tó kọ ìṣe mọ́ọ̀sì. worship you, Lord. There's nobody like you. Stop. Hey, Google. Stop, stop. Okay, ó fẹ́ to play Baba fún wa okay play next Hey, Google. ó ti doing? gbàdúrà o lónìí o ọdẹ. ta ló lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ láì fi tọ̀rọ̀ fún ara rẹ̀ ṣe. ẹ̀mí Olúwa o. ta ló lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ láì fi ọ̀rọ̀ fún ara rẹ̀ ṣe tí ò fi ọ̀rọ̀ pè tí ò gba ọ̀rọ̀ gbọ́. fọwọ́ sọ̀kalẹ̀ o. Hallelujah. Father, for this hour. Mo fẹ́ fi oore ọ̀fẹ́ yìí àti agbára ẹ̀mí mọ́ tó wà tó kún inú ilé wa tó kún ayé wa the fresh anointing John, the book of John, chapter 1, verse 1. In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. Nínú ọ̀rọ̀ tí bàbá ara sọ, may he continue to rest in perfect peace. may his soul continue to rest. ó ní ta ló lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ tí ò bá fi tọ̀rọ̀ fún ara rẹ̀ ṣe ẹni bá gba igi gbọ́ ẹni bá gba ère gbọ́ ẹni bá gba àlùjọ̀nù gbọ́ ẹni bá gba ewé gbọ́ ẹni bá gba egbò gbọ́ ẹni bá gba nǹkan tí ò kì í ṣe ọ̀rọ̀ tó bá gbà á gbọ́ kò lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ ẹni tó bá lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ ẹni tó gba ọ̀rọ̀ fúnra rẹ̀ gbọ́ ẹni tó mọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà ń gbénu rẹ̀ òun ló lè sọ̀rọ̀ ìjìnlẹ̀ torí òun ni ọ̀rọ̀ náà tí a fi dá ayé àti ọ̀run gbogbo ẹnikẹ́ni tó bá lo agbára búburú tó lo agbára ọ̀rọ̀ búburú gbogbo ẹni bá lo nǹkan mìíràn yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá èyí tó tún wá lo ọ̀rọ̀ gan tó bá tún lò ní ọ̀nà ọ̀nà òdì gbogbo ọ̀rọ̀ búburú èyí tí a sọ sí ìṣẹ̀dá tèmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ọ̀rọ̀ gidigba tó gbé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó dá ayé àti ọ̀run ọ̀rọ̀ tó lè parẹ́ tó lè pa ohun tí a bá kọ rẹ́ tó lè tún mú kí ọ̀rọ̀ wà ọ̀rọ̀ tí ò kì í kú ọ̀rọ̀ tó wà títí ayérayé tó ń ṣe ọ̀rọ̀ náà fúnra rẹ̀ gbogbo ọ̀rọ̀ búburú àti ọ̀rọ̀ òdì lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ní agbára tí a fi dá ayé àti ọ̀run gbogbo ọ̀rọ̀ òdì náà kó máa parẹ́ ní orúkọ Jésù àwọn ìdè tí a fi dè mí àtàwọn ọmọ tí a fún mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti gbogbo àwọn tó fẹ́ wa fẹ́re ó yá lórúkọ Jésù gbogbo ọ̀rọ̀ òdì ni gbogbo ìdè tí ọ̀rọ̀ ti dè gbogbo ìdè tí ọ̀rọ̀ ti dè gbogbo ìdè búburú tí ọ̀rọ̀ ti dè gbogbo ìdè ó yá lórúkọ Jésù ẹ máa já sọnù gbogbo àwọn àyájọ́ àti iṣẹ́ ibi tí a ṣe ní kọ̀rọ̀ tí a fi àwọn àlùjọ̀nú àti ọ̀rọ̀ òdì ṣe níbi tá a tọ́jú ẹ̀ pamọ́ sí àti ibi tá a gbé e sí láti fi máa fi da ẹnikẹ́ni àti àwọn olólùfẹ́ mi láàmú àti èmi àtọmọ àti gbogbo àwọn èèyàn tó fẹ́ mi fẹ́rẹ̀ẹ́ lórúkọ jésù iṣẹ́ ibi náà kó bàjẹ́ lórúkọ jésù àwọn ọfà tí a ta nípa ọ̀rọ̀ òkùnkùn lórúkọ jésù ọfà náà jáde kúrò lára ẹnikẹ́ni tí ó bá ṣàmì ó sì padà sọ́dọ̀ àwọn tó ta mo wá gbàdúrà ọ̀rọ̀ tó dá ayé àti ọ̀run tó tún jẹ́ ìmọ́lẹ̀ fúnra rẹ̀ gbogbo ẹni òkùnkùn tí ó máa ń ṣe bí ẹni ọlọ́run gbogbo ìkà ayé gbogbo àwọn jẹranjẹran gbogbo mùjẹmùjẹ ẹ̀wọ̀n tó ń jẹran ènìyàn ní mo sọ o kò ń ṣe ẹni tó ń jẹran ògúnfe àbí tó ń jẹran màálù àbí ẹran ẹranko kan ṣùgbọ́n ẹni tó ń jẹran ènìyàn gbogbo ẹ̀mí jẹranjẹran ènìyàn àwọn ẹ̀mí tó máa ń wá ẹran ènìyàn láti jẹ tó máa ń wà ẹlòmíì á tún máa di tètè alẹ́ ran ọmọ kékeré lóhùn òun ẹlòmíì alẹ́jẹ́ ọmọ kékeré lòún fẹ́ fi wẹ̀ gbogbo àwọn ẹ̀mí burúkú àti àwọn ẹni bí wọ̀nyí lórúkọ Jésù ọ̀rọ̀ ńlá ó yá fà wọ́n láṣọ ya ó yá fi ojú wọn gbolẹ̀ máa rí bóbó so táyà bàbà négédé bó so táyà bàríàmà mángà bó so téyè bàá gbogbo iṣẹ́ burúkú tí ọ̀tá ti ṣe parí lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ó yá bí oṣù máa ṣe parí ní ọjọ́ kan ọ̀la lóṣù máa parí ọ̀la ọ̀la ní thirty first on the first was going to be Sunday it's going to be wonderful ó yá lórúkọ Jésù gbogbo ọ̀rọ̀ tó dè wá gbogbo tó ń fẹ́ lò gbogbo ọ̀rọ̀ tá a ti fi ránṣẹ́ ibi ó yá lórúkọ jésù ọ̀rọ̀ tó dá ayé àti ọ̀rọ̀ yá máa pa gbogbo ẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ tá a ti fi ránṣẹ́ ibi ọ̀rọ̀ búburú tá a ti fi ránṣẹ́ ibi sáyé mi àbí tọmọ mi sínú òwò sínú ògo àti gbogbo àwọn olólùfẹ́ mi ó yá lórúkọ jésù ọ̀rọ̀ tó dá ayé àti ọ̀rọ̀ yá máa pa gbogbo ẹ̀rẹ̀ lórúkọ jésù ó yá gbogbo tí a ti rán ní ibi nì ní àgbègbè àti ibi tó bá wà iná ọlọ́run kó jó ẹ dànù ó yá lórúkọ jésù gbogbo iṣẹ́ òkùnkùn ni ó yá máa bàjẹ́ lórúkọ jésù gbogbo àwọn ọ̀pẹ́sọ̀ ayé èyí tó dìde ogun sí àwọn aláìní tó dìde ogun sí àwọn tí ò tó wọn tó ń ṣe àwọn ènìyàn ní ibi gbogbo àwọn ọ̀pẹ́sọ̀ àti ìka ayé ọ̀rọ̀ ẹ̀yin lẹ tóbi jù abẹ̀yẹ níṣẹ́ ẹ ṣèdájọ́ wọn bẹ́ẹ̀ ni ayérayé. Ayé ọ̀rọ̀ fúnra rẹ̀ dìde ní east west north and south ṣe ju bí ayé ṣe rò pé ẹ lè ṣe lọ lórí ọ̀rọ̀ àwọn ọmọdé tí a ti tí a gbé ka inú tó wà nínú àwọn èdè àti ìṣòro kan tí a bà wọ́n lọ́kàn jẹ́ tí a fìyà jẹ ọlọ́run mo gbàdúrà fún àwọn ọmọ wọ̀nyí ọ̀rọ̀ ńlá tú ayé àwọn ọmọ náà ṣe o ọlọ́run gbà wọ́n lẹ́ o ọ̀rọ̀ tó ń túni ṣe tó ń gbani bá mi gbà wọ́n o àwọn ọmọ tí a pọ́n lójú àwọn ọmọ tí a fìyà jẹ àwọn ọmọ tí àwọn ìka ayé fẹ́ kó kú àwọn ọmọ tí àwọn ẹni ibi nì sọ pé wọn ló wù wọ́n jẹ má gbà fún wọn o gbà wọ́n sílẹ̀ lórúkọ Jésù àjàjà àwọn ọmọ tí ò ní bàbá àtàwọn ọmọ tí ò ní ìyá ah there was a time God showed to me and revealed to me and he ó ń kọ́ sí mi again and again ó ní àwọn ènìyàn kan ti ṣẹ̀ ó ní wọ́n need to appeal àwọn ọmọ ó ní ó ní wọ́n ṣẹ̀ sí àwọn ọmọ wẹ́wẹ́ ó ní nígbà mìíràn àwọn ọmọ mi ti dàgbà orílẹ̀-èdè mi ló rán wọn sí nígbà yẹn He sent me then to my nation, where I was born originally. That's Nigeria. And he said, nígbà yẹn wọ́n rò bóyá torí pé my eh, bóyá ìkà tán ti ṣe fún ara tán ṣe fún ara wọn wọ́n rò pé wọ́n ṣe fọ́mọ mi wọ́n rò bóyá torí ẹ̀ no even gan kó tó di wípé uh, the father of my baby was assassinated and me you kí n tó wá sí Canada kí n tó wá sí America I send this message nígbà tí ìjọba tó wọlé yẹn tó ṣẹ̀ṣẹ̀ wọlé and the Lord reveal it to me torí nígbà yẹn for like one and um, one year and seven months mo lò ní Nigeria. mo sùn ní ọjọ́ kan rí ní alẹ́ and when I'm praying the prayer the whole area will be shaking like and nígbà yẹn <laughs> àwọn èèyàn sọ̀rọ̀ sí wọ́n fẹ́ wọ́n shut up mi wọ́n fẹ́ shut up mi wọ́n fẹ́ wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ God is not on your side God hates you you are not of God you have sinned against God that's why God allows some people to do things against you I say what I asked question. I talked to God. I said, God, is that true? Because ah, maybe some people commit an offense eh, on my behalf that I don't know. I say, God, what people are saying, is it true? Is it, is it, ṣé ojú àlá ni àbí ojú ayé torí Then God said, the nation, pé orílẹ̀-èdè, pé kí ó kó tó lè pé kí wọ́n tó lè ó ní you know people are ó ní a lot of people have offended God you know gbígbà yẹn kò tiẹ̀ tí you know <laughs> bóyá mi tẹnumọ́ dáadáa ni ó ní children ó láwọn tó ti pa bàbá wọn mẹ́sẹ̀gì yìí ẹni tí mo send ẹ̀ sí gbà yẹn the law is no longer in the agenda of my I don't feel like calling him like a weakness or like hey must send message nearby, bye you know the Lord said to me they've owned some people they've tortured some people and I want to what torture èèyàn You gan to pọ̀ nínú àwọn tó torture èèyàn they leave wọ́n ní àwọn tó tọ́jú yẹn àwọn ọmọ wọn wọ́n ní bóyá wọ́n ti dàgbà I want kéré they need to be praying for the country and you see me most of the time tí máa fẹ́ gbọ́ ọmọ mi náà pé let us pray let's pray màá pe ọmọ mi náà màá ní come and pray for people normally we are going through many things it's not because uh, i'm a fool no àwọn nǹkan kan wà tó yẹ pé ọlọ́run is a message is a message so a lot of children some people like that they facing trouble wọ́n máa wò ó pé they facing trouble ọlọ́run ò yọ mí lẹ́nu nítorí ẹ̀ṣẹ̀ tí mo dá ọlọ́run ò dẹ̀ ní terms láti yọ mí lẹ́nu but Almighty God was fighting it was because a lot of people had need to be need to be saved a lot of children need to be saved even then unborn children that people táwọn kan yìí máa fẹ́ wò pé wọ́n fẹ́ fi wọ́n pajẹ àmọ́ fẹ́ fi wọ́n ṣe ètùtù and some people wọn máa gbé orí wa wọn á mú ọmọ ọlọ́mọ wọn á fi ṣe ètùtù ayé they kill people children they use some for ritual they use some wọ́n ní ọba kan fẹ́ jókòó sórí ìtẹ́ wọ́n ní wọ́n gbọ́dọ̀ pa ọmọ they sharing people's blood god ẹ̀jẹ̀ àwọn ọmọ náà ó wá ń béèrè fún ẹ̀sùn ìmíì nítorí pé kán wọ́n máa lè tẹ ọmọ náà wọ́n á mú bàbá wọn àbí ìyá wọn àbí olùṣọ́ wọn wọ́n á rán kúrò láyé for them to be able kó ba lè lò wọ́n àbí kó ba lè wúlò fún ètùtù wọn. Ah! yẹ́rì kapasata God have no respect of anybody ọlọ́run sọ fún mi pé bíbélì sọ pé ó dẹ̀ jẹ́ kí àwọn ọmọdé wá sí ọ̀dọ̀ yín torí pé irú wọn ni ìjọba ọlọ́run hmm. ó ní ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ yín tí wọ́n ní ìjọba ọlọ́run hmm gbàdúrà gbogbo ọba kan ọba ní orílẹ̀-èdè mi bí tí a bí mi sí ló ń jẹ bẹ́ẹ̀ mo sọ bí ikọ̀ àti ìrìnjẹ Ẹlẹ́dùmarè tó máa ń bẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ ọmọdé láti fi ṣe òtútù yéè lórúkọ Jésù ò ní kíje gbogbo ọba kọba bẹ́ẹ̀ ni mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjú Ẹlẹ́dùmarè tó máa ń bẹ̀rẹ̀ fún ẹ̀jẹ̀ àwọn ọmọdé yẹ́rì kan pọ̀ sọ tayà bàbà nẹ́gẹ́dẹ́bọ̀ any man or woman, any king, anybody, Marika Bosotaya Baba, They look for people that ask for children blood because they want to obthrone, they want to obtain a throne. Oh Lord, such king, Lord destroy them. Lord unseat them. Oh Lord, all the people àwọn ìka ayé tọmọ ń béèrè fún ẹ̀jẹ̀ ọmọ ah! before because they want to sit on useless throne. Lord, such people, such kings, Lord, of Jordan. Those who waste people's blood, Those who wear children's blood, I pray, Lord, ignorantly, those who that are ignorant, oh Lord, touch their hearts. Lord, save your children. For those children you are targeting now, to use for ritual, to use for <laughs> sacrifice, you escape it. Almighty God will not release you to them. Those who are seeking to seeking, looking for your life, their life will be will be destroyed. They will shed their blood instead of your blood. Your children, my children, blood will not be shared. Gbogbo ẹnikẹ́ni mo tún sọ lẹ́ẹ̀kan sí tó máa ń bèrè fún ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ. láti fi jókòó sórí ìtẹ́tí ẹ̀ you will never be happy the Lord will destroy you the Lord will ruin you you ruin people joy you ruin people's hope you ruin people's career the Lord will pay you back accordingly you'll be paid back the Lord will pay you back. It will give you back accordingly. Whatever you sow, you will reap it. My children and all my well wishes and those innocent children, you will escape that death. Nobody will, will destroy you. Nobody will use your blood <laughs> to bath themselves or to their children. <laughs> Nobody will use your life to replace any other person. Wọ́n ò ní fi í ṣètùtù wọn ò ní fi ọmọ mi ṣètùtù wọn ò ní fi yín ṣètùtù lórúkọ Jésù lónìí gbogbo èdè <laughs> ìgbàlẹ̀ òkùnkùn ọba obìnrin àti ọba ọkùnrin òkùnkùn tó máa ń béèrè fún orí ènìyàn yẹn Ọlọ́run fi ẹ̀mí ẹ̀ ṣòfò aga tó jòkó lé àgbà nídìí ẹ̀ bẹ́ẹ̀ ni àṣẹ tó ń gbà tó máa ń pa lẹ́nu àgbà kò lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni adé òkùnkùn tó dé yẹn àfiná jordan àwọn ẹlẹgbẹ́ ẹ tó máa ń bá ẹ wá àti àwọn tó máa ń sọpọ́tì ní fún iṣẹ́ ibi nì ẹlẹ́dàá ṣẹ̀dá fi gbogbo yín ó fi ẹ̀jẹ̀ yín wọ́n lẹ̀ lórúkọ jésù ẹlẹ́dàá ṣẹ̀dá bínú sí yín láti wákàtí yìí lọ a ti gbàdúrà pé orílẹ̀-èdè wa yóò gbà àtúnṣe tó bá tó àkókò kan a ó gba orílẹ̀-èdè wa sílẹ̀ a ó bọ́ àjàgà ńlá tó wúwo nì kúrò àwọn tó ń fi ènìyàn ṣe ètùtù àwọn àjàgà ńlá tó wúwo lórílẹ̀-èdè wa ni àwọn ni oppressor àwọn náà ni ẹni tó máa kò sí nǹkan tí wọn ò ní ṣe tó bá ní wọn jalè àwọn ni káwọn èèyàn má mọ̀ wọn ò ní ṣiṣẹ́ wọn máa pàṣẹ fún èèyàn kó lọ ṣiṣẹ́ wọn ò ní ohun ìnáwó <laughs> ohun búburú pọ̀ ní ọwọ́ wọn hmm. àwọn ìka wọ̀nyí ẹlẹ́dàá ṣẹ̀dá bọ́ wọn láṣọ fi wọ́n ṣe ẹ̀ sí ìta gbangba fi wọ́n ṣẹlẹ́yà Olúwa bínú sí wọn tán <laughs> àṣírí tí àwọn ènìyàn mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ah bíbélì sọ fún mi pé àṣírí mi ń bẹ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ nígbà tí ọlọ́run bá fi àwọn nǹkan mìíràn torí i just want to dance and i dance i was dancing and i was happy not because i'm hungry i may not have all what i want but i'm not you know god is there for me you understand i'm not hungry and it's not because of because a lot of people when you you know. <laughs> Hmm inú ẹ̀mí àti tí ọlọ́run ṣe báyìí náà because he has a purpose and plan ni èyí tí mo dẹ̀ sọ iná inú àwọn akọ á máa bí àwọn kan pé bá a ṣe máa ń ṣe é rè ìwà máa bayò ènìyàn jẹ́ láti sọ pé ìwọ fẹ́ dunnú ìwà máa pa ènìyàn lẹ́kún láti sọ pé ìwọ fẹ́ yọ̀ ó ronúkúwàdà ó gbéraga nínú ìwà ìkà rẹ lórúkọ Jésù ọlọ́run fojú ẹ̀ gbolẹ̀ tó o ronúkú àdá nínú ìwà ìkà búburú rẹ ẹlẹ́dàá ṣẹ̀dá ó bọ́ṣọ́ lára rẹ adé òkùnkùn orí gbogbo ọ̀run ṣẹ̀dá ọba tó ń fi ènìyàn ṣe ètùtù lórílẹ̀ wa láti east west north and south mi ìdárúkọ ibi kankan tó máa ń ba ayé àwọn èèyàn jẹ́ they be seeking for children of people people to use for their ritual àti níbi kíbi àbí àwọn kan tí wọn ti ẹ̀ jókòó sórí ìtẹ́ tó rẹ̀ ni pé they just love to kill children they just love to kill people I pray for those of you that ignorantly maybe by mistake the Lord forgive you have mercy on you but those who have not repented that máa sọ pé ìwà máa ṣe báyìí tó bá tún tàka sí èmi àbọ̀mọ̀ mi lórúkọ Jésù mo sọ bí ọmọ Ọlọ́run ṣe wò ní kìjì ìwọ tó bá tàka sí mi nítorí mo sọ yìí lónìí àbó ló fẹ́ bá mi jà physically or spiritually àbó ló fẹ́ bá àwọn mi jà báwọn ló mi mo gbàdúrà fún ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ ò ní kìje ìwọ ìka yẹn ò ní kìje lórúkọ Jésù <laughs> ẹnikẹ́ni tó ń ṣe rẹ̀ tó fi aṣọ funfun ọrẹ tó jẹ́ èèyàn búburú tó sì fi aṣọ funfun ọrẹ yẹn mo pàṣẹ funfun lèmi náà wọ̀ yìí ṣó ti yé ọ̀pọ̀ ló máa ń wọṣọ funfun wọ́n sì ní inú tó dúdú wọ́n ní ìwà tó burú jáì oríṣiríṣi ìwà búburú ló máa wà lọ́wọ́ wọn ní secret place wọn àwọn ni mò ń sọ báyìí o àdàbí tó yẹ pé mo ní ìwà burúkú kan tí mo máa ń wò ní kọ̀rọ̀ bí mo ṣe wọṣọ funfun yìí tí bá ní ìwà búburú kan tí mo máa ń wò ní kọ̀rọ̀ tí n bá ti sọ lórí wọn lónìí kó má rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó pé mi ìbá ti ní ìwà búburú kan tí mo máa ń wò ní kọ̀rọ̀ mo sọ fún àwọn tó ń wọṣọ funfun kì í ṣe bóyá ṣọ́ọ̀ṣì àwọn ẹlòmíín choose to wear white but inú wọn jìnnà sí ọlọ́wọ́ dúdú bàjẹ́bàjẹ́ mo gbàdúrà fún gbogbo yín tẹ́ wọṣọ funfun sókè tẹ́ jẹ́ dúdú ní ìsàlẹ̀ tẹ́ máa ń ṣe ìkà búburú fáwọn èèyàn kọ́lọ́run kó tu yín láṣìírí kọ́lọ́run fojú yín gbolẹ̀ kọ́lọ́run kó ṣèdájọ́ ikú fún yín kọ́lọ́run kó gbàgbára lọ́wọ́ yín ẹnu yín ò ní ranlẹ̀ mo tún gbàdúrà fún gbogbo ẹni bá kógun tì lórí social media yìí mo gbàdúrà fún kẹ́ máa yọ sọnù bí ọwọ́ ẹni bá kógun tì tó kógun tọmọ mi ní orí Facebook àbí níbikíbi wá mo súre fún yín pé kẹ́ yọ sọnù bí ọwọ́ ẹni bá fogun jà mí nítorí èyí tí mo wí lónìí ìpọwọ́pọ̀ òkùnkùn lórí èmi àbọ́mọ mi lórí èyí tí mo sọ lónìí mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjú Elédùmarè bíbélì kì í bìrì àwọn funfun mi kí n kàn a ó ṣe kí n wá kiri màá rí gbà kí n sì pàṣẹ òkan láyà ó fìdí rẹ̀ múlẹ̀ ní ayé àti lọ́run ẹni bá lòun máa bá mi àbí tó dogun mọ́ mi àbí tó fẹ́ẹ́ náwó ibi sí èmi àbọ́mọ mi àbáwọn olólùfẹ́ mi torí èyí tí mo sọ lónìí ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù kí ọ̀run fi yín ṣòfò sọnù kí ẹlẹ́dàá bẹ́ orí yín sọnù kí ẹ àní kẹ́ ẹ ṣìṣe àní ikú tẹ́ fi ń pa ènìyàn kọ́run fi pa yín mistake of your life that will lead you to that will that will that will <laughs> tó máa jẹ́ tó máa lead sí kú fún yín kó dé báyé yín bẹ́ẹ̀ ló máa o kò ní í padà ọlọ́run ẹ gan ni o mo yìn lógo I cover my children myself and all my people blood of Jesus orílẹ̀-èdè Africa gbogbo ibi tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ọlọ́run settle ẹ̀ ní ìsà àti àyíká àti àgbègbè mi America is the place I step in before coming to Canada èèyàn kì í gbàgbé orísun God bless you. You trust in God, you never leave God. The Lord will bless you continuously. The Lord have made you the head. You will not be the tail. I pray for my Canada. <laughs> I pray for my white and red. The Lord will exalt this nation. The truth will stand firm. The love, because he represents love and purity. I pray this country, you continue to excel. The love of God will continue to radiate. The Almighty God, the love, <laughs> you will continue to represent what you have been representing. The spirit of evil will not get into you. There is no country that don't have evil, but they will not be numerous. No evil will be numerous here. If anybody is bad before the moment he gets into Canada, they will be nice. They will be good. <laughs> This country, joy, peace. will flow. And I pray if there is any problem that we cannot see that is eating. oh Lord, we face a problem. Any problem facing Canada, oh Lord, fix it. I wish this country good. The goodness of this country will be my portion. I wish this country good. The goodness of this country will be my portion. Mm. everything I've done in this country, I'm very sure it's not evil. Except if I've been doing evil secretly that I'm hiding for people. But if I, I stand on the truth and I stand on it, I want to be an ambassador for truth, a peculiar nation, a true sayer, a somebody that have the love for people in the heart, not maybe alone. If i am doing that, Father, please care for me. I will be blessed in this land. Anointing <laughs> to excel shall be released upon me. I will also eat the goodness of the land. I will have joy. I will recover. I will succeed. I will make it. Together with my children, especially my daughter, she got she went through many things. The Lord, you will pay back with good for her. You will honor her you will raise her head like the horn of the Eureka. <laughs> I pray for Quebec. Every spirit of torture, every evil spirit in this land, in this states. If you don't repent, the Lord will deal with you. The Lord will punish you. <laughs> so shall it be. And Quebec, <laughs> you, you're also for God. Because the land is for God. <laughs> the earth is the Lord, not only one state. Everywhere in the world is for God. But when the some people, oppressors, the wicked souls, when the evil spirits possess them, they see other like. But I pray for you. This land is for God ọlọ́run ò ní bínú sí yín o ò ní bínú sí èmi náà o ẹni tí ọlọ́run máa bínú sí òun náà ni ẹni tó bá bínú sí mi nítorí pé mo sọ òdodo ọ̀rọ̀ ọlọ́run ò ní bínú sí yín o ọlọ́run ò ní bínú sọ́mọ mi kò ní bínú sí mi o this place I pray for the spirit that take care of children <laughs> because children complain o they give them stress here like one girl one of my daughter's friend yesterday called my daughter exactly I'm I didn't take permission from my daughter but I don't need to take permission <laughs> at this juncture no she's not attending that school before I mean she left the school because of one thing or the other that time she said the frustration she went to another school maybe they moved the parents now moved to this surrounding again So she came back to the school. Now, she called yesterday and she was talking to my daughter that the teachers and everybody, you know, they try to frustrate them. They just, they started school, I think, when did they start to school? Maybe two days ago. And already, students, those children are complaining seriously. I said it that when I was working that time, a lot of children in the school, they torture them. I pray that the spirit of vulture, ṣé vulture la The spirit that frustrates children. May Almighty conquer them in this, in this system of Quebec. May children be, <laughs> may God save them, oh. Yes. All the teachers, may God touch their hearts. The ones that are wicked. Hey, Lord, please. As they torture children, anyone, any teacher, anybody that want to be a, a trouble to the little children, to frustrate their life, Lord, torture those people. Save the children. Save them from the wicked souls. Every Western spirit in the land, lose your hold. Children, it shall be well with you. You not run mad. You not be crazy. You not be depressed. You will zeal. The Lord will bless you. You will get to your destination. So shall it be. In Jesus' name. It is well èmi náà virtue ti jáde oríṣiríṣi lord replenish me load me back <laughs> load me when you want some people there is no gain in wickedness there is no gain in wickedness when you tell people not to be wicked it won't lè gbà no mama máa fi lọ when you talk about you know i pray for you I pray for you olúwa mo ti gbàdúrà lónìí kún mi pẹ̀lú agbára tuntun new virtue new power new strength new Holy Spirit new anointing new joy new authority renew everything concerning my spiritual life greater level more gifts more power, more wisdom, more fear of God in my heart, in my children's heart. Olúwa máa lòdùn mi pẹ̀lú agbára lójoojúmọ́ ti àdúrà ti ìyìn ti ọpẹ́ àti tó máa ń dá ibi padà sórí olúbi agbára tó máa ń dá ọfà padà sórí ọlọ́fà àwọn tó bá ta ọfà ló ń jẹ́ bẹ́ẹ̀ o agbára tó máa ń dá ikú padà sọ́dọ̀ àwọn tó bá fẹ́ rán ikú sí ẹ̀ agbára tí ò kì í kú lọ́mọdé agbára tó ń ṣe àṣeyọrí òun rere agbára tó ń sọ òtítọ́ agbára tó ń yan ọlọ́run títí ọlọ́run gbé sínú èmi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó ń gbàdúrà fún mi àwọn ọmọ ọlọ́run tòótọ́ ẹ ò ní jábọ́ ẹ ò ní jáfọ́ ibi ò ní bá yín orí yín ò ní gbàbọ̀dé ọ̀run yóò dì yín mú iṣẹ́ rere tá a bá ṣe láyé a ó jẹ́ níkẹyìn náà a máa tún jẹ́ iṣẹ́ rere náà ibi tá a ṣe wọn ò ní san ibi fún wa wọn ò ní fi ibi san ire fún wa a ò ní jẹ̀bi ojú òní ti èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi tó ti ń gbàdúrà fún mi náà the Lord will strengthen all of us it is well with you guys it is well with me as well well with our children well with our calling and ministry in Jesus powerful name we pray ogun bá dìde nígbà ìgbà ó máa rẹ́yìn ogun náà ni èmi ṣadé èmi ìránṣẹ́ ọlọ́run ọmọ ọlọ́run fọláṣadé bọ́lá ṣẹ́wọ́ládé ẹ́sítẹ́rì ẹ́sítà màmá rẹ́yìn ogun lójoojúmọ́ ní gbogbo ìgbà tó ogun bá dé màmá rẹ́yìn ogun náà ni àti àtàwọn ọmọ mi àtọkọ tọ́lọ̀ bá fún mi àtàwọn olólùfẹ́ mi gbogbo àti gbogbo ọmọ ọlọ́run tuntun bẹ́ẹ̀ ló máa rí kò ní padà I pray for peace east west north and south peace in east west north and south peace peace peace peace of God continue to reign in Jesus name thank you Father because you always answer prayer.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 As much as Mount the Jerusalem, O God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now forevermore. Amen, amen, amen, amen. In Jesus' name. Say hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, amen, amen. Your good faith is so. I will rise and shine, for my light has come. I will rise, even if you are looking for the fruit, fruit of the womb, our watchword. this year, rise and shine for your light has come. When you are listening, you are looking for the fruit of the womb. You lay your hands on your womb and say this, rise and shine, your light has come. You will be pregnant. Bẹ́ẹ̀ ni mo sọ kìí ṣe rí. <laughs> Rise and shine, mi ò fọwọ́ sí ikùn mi o, ikùn mi. Tí mi bá ti lóyún, o máa pẹ́yẹ́mẹ́lé o. Rise and shine, rise and shine, for your light has come rise and shine for your light has come rise and shine for your light has come my you know my boss rise and shine and your light has come rise and shine your light has come thank you so much bye for now have a wonderful night rest love you guys.